بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأش... وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه إليني حلقة أجو أتي أيوكا lórí tíra al-usulu al-thalatha wa adillatuha tí a ń bá kíkà rẹ̀ lọ so abdullahi ọba azza wa jal kó má ṣàjẹ́ kí ṣe wá ní àǹfààní àti àwa tí à ń wí àtàwa tí à ń gbọ́ ibi tí a máa kà lónìí nínú tíra náà òun náà ni ibi tí sheikh islam muhammad ibn abdulwahab rahimahullah tí wọ́n ti ń sọ pé والدليل النظري قوله تعالى يؤفون بالنظر ويخافون يوما كان شره مستطيرا هنا ni ọ̀rọ̀ àwọn nǹkan kan tó ṣe pé ìjọsìn ni fún ọlọ́run ọba tí pé nìkan oṣù ló ní ẹ̀tọ́ sí i tó ṣe pé ọmọ ènìyàn mùsùlùmí kò gbọ́dọ̀ wá gbé ìjọsìn yìí fún ẹlòmíì tayọ ọlọ́run ọba ní òkúngba tí wọn bá ti ń gbé ìjọsìn yìí fún ẹlòmíì tí ṣe ọba ẹni yẹn yóò máa bára rẹ̀ nínú ẹni tí yóò máa jẹ́ pé ń ẹbọ pẹ̀lú ọba torí pé lẹ́yìn náà ni tí a ń pè ní ẹbọ gbogbo tọ́lọ́run bá bá pè ní ẹ̀tọ́ rẹ̀ tó bá pè ní hákù rẹ̀ wípé èmi ni mo ní èèyàn kì gbé fún ẹlòmíì àfi Allah subhanahu wa ta'ala nìkan lára àwọn nǹkan yẹn tí láti àwọn mùsùlùmí láti fi lílà níbi ìṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba òun náà ni èyí tí wọ́n tún fẹ́ mú wá lónìí òun náà ni anavero ìlérí ìlérí ẹni pé kéèyàn máa lérí nǹkan fún ìlérí ìjọsìn náà ni òun là ń pè ní anavero anavero nínú nǹkan tí ó wà nínú ìbáàdà ni tó ṣe pé mùsùlùmí ó ní àkíyèsí òun náà ni pé kéèyàn ó lérí táfà bá ń ṣàlàyé tí ń jẹ́ an-nadhiru wọ́n ní iltizamu shadidun lima nudhira lahu wọ́n náà ní kéèyàn ó ní ìdúnnímọ́ tí ó lágbára tó ń pè ní ìlérí nù ẹni pé nǹkan tí yẹn bá sọ pé ó ṣe èyí ó sọ nǹkan yẹn pẹ̀lú níṣọ tí ó lágbára tí ó sì wáwọ́ mọ́ kankankankan wọ́n náà ń pè ní ìlérí nǹkan tí yẹn ò ní yẹ kó ìlérí ẹ̀ náà ni à ń pè ní ìlérí so tí a bá ń ṣàlàyé nípa ìlérí wípé ara ẹ̀sìn ni torí pé kí n tábà lè wo nu aya al-Qur'an tí sheikh islam Taymiyya rahimahullah tí wọ́n kọ́ mú wá ní suratul insan wọ́n ní yufuna bin-nadri wa yakhafuna yawman kana sharruhu mustatira wọ́n ní àwọn mùsùlùmí òdodo ìyẹn ni pé yufuna bin-nadri wọ́n máa ń ṣe àṣepé ìlérí wọn kí wọ́n bá lérí nǹkan kan fún ọlọ́run ọba ìpè ọlọ́run ò ń gba àwẹ̀ fún ọ ọlọ́run ò ń ṣe náfìlà báyìí fún ọ ọlọ́run ò máa ṣe sàárà báyìí fún ìwọ ọlọ́run ọba gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba náà ni èèyàn máa ń ṣe é fún àwọn tó bá wá ṣerú ìlérí báyìí wọ́n mú ìlérí náà wọ́n mú un ṣẹ wọ́n mú un ṣẹ náà lọ́wọ́ sọ fún ọ pé ara àwọn tó ń fẹ́ràn tí wọ́n jẹ́ ọmọ àlùjánnà ara nǹkan tó máa ṣe ni pé yòó fún nàbì náà bèrè wọ́n máa ń ṣàṣepé àdéhùn wọ́n bá ṣe fún ọlọ́run ọba yẹn ويخافون يوما كان شره مستترا wọ́n tún máa ń bẹ̀rù ọjọ́ kan tó ṣe pé aburú ọjọ́ yìí aburú tí ó kalẹ̀ ka oko ni. sọlẹ́ yìí wọ́n túmọ̀ sí pé sẹ́kùn ọ̀dọ̀bọ̀ ọ̀hún rahimahullah níbi tí wọ́n fẹ́ káàdì ní ẹ̀rí gangan tó ń jẹ́ bí wájú shahid fún wọn níbi àyà yẹn ni pé tó ń jẹ́ ẹ̀rí wọn gangan lórí náàvírò yìí òun náà ni ìbẹ̀rẹ̀ àyà yẹn yòófóònà bíi náàvírì wọ́n máa ń ṣe àṣepé ìlérí tòun náà ni pé ìlérí tá à ń ṣàlàyé yìí bóyá kí wọ́n mú ṣàdíìsì kan wá kí ọ̀rọ̀ náà kó ba lè clear sí wa dáadáa Aisha radiyallahu anha ní anabi sallallahu alaihi wasallam sọ pé man nadhara an yuti'a Allah falyuti'hu ẹni tó bá lérí léka tó ní pé òun ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ó lérí léka pé ń gbà wẹ̀ níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ẹ̀sìn ẹni kí nípìnlẹ̀ ẹ̀sìn kí nǹkan yín ṣe dandan àmọ́ wọn ni ọkàn wù ọ́ lọ́wọ́ lérí fọlọ́run pé ń ṣe nǹkan báyìí sórú ìyẹn wọn là ń pè ní anavero olúwa ní àlẹ́ sọ̀rọ̀ sọ́lọ́m ní pé inú àdìsọ àyíṣẹ́ tí mo ń kà lọ pé man nazara an yuti Allah falyuti'hu ẹni tó bẹ lé lérí pé wọ́n tẹ̀lé aṣọ ọlọ́run pẹ̀lú nǹkan kan ẹnìyẹn ó dandan fún kó yá tẹ̀lé ẹni pé tó bẹ lé lérí ipe lágbájá ah, ìfẹ́ bọ́ọ̀ ní nǹkan báyìí ó ti dandan fún kó bùn ọ àbí tó gbélé lérí pé lágbájá báyìí ìran ní maka ó lérí fún ó lérí pé ọlọ́run ìran ẹnìkan maka nítorí ti ọlọ́run ọba ìyẹn lérí fún ọlọ́run ọba nù ìyẹn gbọdọ̀ ṣe fún ọlọ́run ọba náà anabi wa ni wa man nadara an ya'siya Allaha fala ya'sihi ẹni tó bá wà ń lérí pé wọ́n ṣe lọ́run kò gbọdọ̀ ṣe o kò gbọdọ̀ ṣe ẹ́ ẹ́ rí i pé níbi ọ̀rọ̀ yìí àlàyé yìí ó ti ó ànẹ́sọ̀ sọ́lámù ó mú kalẹ̀ fún wa tí ọ̀rọ̀ yóò fi yé wa ní ọ̀tún lọ́sì wípé àṣírí yẹn fi máa ń lérí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà nìyẹn máa ń lérí ẹ̀ṣẹ̀ ẹni tó bá lérí láti tẹ̀lé àṣẹ ọlọ́run ó dandan ní fúnni kó ṣe é bákan náà ẹni tó bá wá lérí kó wọn ṣẹ lọ́run irú ẹni yẹn kò gbọdọ̀ ṣe é o gẹ́gẹ́ bí anẹ́sọ̀ sọ́lámù ṣe sọ nínú àdéhùn sí yìí pẹ̀lú àníṣe kan Abdul Wahhab rahimahullah wọ́n fi ṣàlékún nínú tírà yìí wípé lèmọ́nìmọ́n nazara nazara lẹ́gbẹ̀rẹ̀ la nígbà tó bẹ́ẹ̀ lé lérí nílérí yẹn tí kò kì í ṣe tọ́lọ́run so wọ́n ní pé ìwé nìyẹn mina shirik anaziru lẹ́gbẹ̀rẹ̀ la ẹni pé sheikh sọnù kìtàbù tawhid wọn wípé mina shiriki anaziru lẹ́gbẹ̀rẹ̀ la wọ́n ṣe mú wá nínú kìtàbù tawhid wọn wọ́n ní ara ẹbọ náà ní kéèyàn máa lérí fún ẹni tí kò kì í ṣe ọlọ́run ọba ẹ̀wá àwọn ìgbà tó lọ́wọ́ bá ń sọ nínú Al-Qur'an láti fi rí i pé ìlérí yìí ó lágbára gan o nínú ẹ̀sìn ọlọ́run bá ní wa ma anfaqtum min nafaqatin aw nazzartum min nadhrin fa inna Allaha òun yóò pé ẹ̀sìn ní ìlérí ọlọ́run bá ní wa ma anfaqtum min gbogbo nǹkan yòówù tó bá lè wò kẹ́ẹ̀ná fún ọlọ́run ọba aw nazzartum yẹn kí yíò tó lè ṣe nínú ìlérí tẹ bá lé fọlọ́wọ́n ọba fa inna Allaha ya'lamuhu olúwọba ó ti mọ̀ ó ọlọ́run ti mọ̀ ipe ó jẹ́ tòun àbí kìí ṣe tòun yẹn ni pé tẹ bá fi ṣẹ́ bọ́ ọlọ́run ọba mọ̀ èyí tẹ bá fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba mọ̀ náà ni pé ìlérí yìí nkankan tó ṣe pé ẹni tó bá lé yóò lé kankankan lérí ẹ̀ pé òun gbọdọ̀ ṣe ni tòun náà ni ẹni tó bá lérí fọlọ́run tó jẹ́ pé ìlérí yẹn nítorí tọ́lọ́run ni irú ẹni yẹn ó sun lọ́run ó sì jẹ́ irú fọlọ́run ọba ó ṣe àfọmẹ́sìn rẹ̀ fọlọ́run àmì tó bá ṣe pé ó bá ń lé ìlérí rẹ̀ fún ẹni tí kì í ṣọlọ́run irú ẹni yẹn yóò bọ́ sínú ẹbọ ni o yóò bọ́ sínú ẹbọ náà ni sheikh islam Taymiyya rahimahullah wọn sọ ọmọ síra àwọn táwọn pè ní al-Uqud wọn ni fala yakunu nadran illa mabtughiya bihi wajhullahi ta'ala wọn ni ìlérí ò lè jẹ́ ìlérí tọ́lọ́wọ́n bó gbà wọlé àfi tó bá ṣe pé yẹn bá lé e nítorí tọ́lọ́run àwọn náà wá mú ọ̀rọ̀ yẹn nínú hadith anabi sallallahu látọ̀dọ̀ amr bin shu'aibu látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ tún ànábì sallallahu alaihi wasallam ló sọ pé la nadhuru illa ma butughiya bihi wajhullah yẹn ni pé kò sí ti ń jẹ́ ìlérí tọ́lọ́wọ́n bọ́ pa nílérí àfi tí yẹn bá fi wá ojú re ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ni pé nìyẹn tí yẹn bá ń ṣe tó bá ń jẹ́ ìlérí yẹn tọ́lọ́wọ́n ò mú lérí fún ọ láti pa ẹran sípa tó bá pa èèyàn pa fún ọ lọ́pọ̀ èjì pé ọlọ́run wọ́n ní pa fún ni èèyàn ò kí ń lérí fún ẹlòmíì tí kò kí ń ṣe ọlọ́run ọba bí kí ọ sọ kúlápẹ ju ẹnìsìn wípé ẹ wípé ọ mo lérí láti lọ lè fana sí sàárè lágbájá irú ìlérí yìí àwọn afá máa ń sọ pé ìlérí ẹ bọnu torí pé kí ni kò sí nǹkan kan tó fẹ́ fi sàárè ṣe irú àwọn àpòjú táwọn afá máa mú wá táwọn fi ju mo fi ju eléyìí lọ́dọ̀ wa wọ́n lè ní pé máa ń yá ń zọra sẹ́yìtàn fi aw saturan li kí wọ́n máa lérí ipe ńlọlẹ̀ fi epo ńlọlẹ̀ tanná síbi sàárè bàbá alágbájá mo fẹ́ faná síbẹ̀ mo fẹ́ ra jẹ́ẹ̀nì síbẹ̀ mo fẹ́ sí lẹ́táìsì mọ́bẹ̀ kí wọ́n máa lérí irú lérí yẹn lérí yẹn bọ́ ni àbí sẹ́yìn mọ́ ni àìláyé náà fọ́rọ̀ lè ṣe é fúlàn n kí lágbájá báyìí mo wá lérí fún un ìsìn nǹkan báyìí fún lágbájá ìrẹ̀lẹ̀ yìí àbúrò ńlá ni fàyínà ádámíjì ń zìn náà zirun lè máa yọ ìbàdí mi ń dún ní Allah torí rò lérí yẹn ìlérí tí ó mú yàn dé pé àwọn èèyàn tó fi máa lọ lè sin ohun tí kò kí ń ṣe ọlọ́run ọba nù èyí tí ọmọ fẹ́ tó fi adipá yẹn mọ̀ á nìkan ẹ̀hẹ́n ohun tí ọlábọ́já nìsín ó ti wá fa iná síbẹ̀ làkàtúgbì gbiná wò náà náà alẹ́ táyì máa wọ́n làkàtúgbì náà wò náà bo wọ́n bo sàárè burú àwọn nǹkan wọ̀nyí yẹn gbọ́dọ̀ sí i ìlérí yẹn ó máa ń lágbára ju ìbúra lọ kéèyàn búra kéèyàn bá búra ìbúra nínú ẹ̀sìn àwọn afáàmọ́ ń ṣàlàyé pé kò lágbára tó ìlérí o náà ni àwọn afáàmọ́ sọ pé wà nadhru ablaghu min al-yamin torí pé kíni fa inna an-nadhira qasduhu at-taqarrubu ila al-manzuri lahu wìjá rajaa naf'ahu wa khawfa darrihi. وذلك أبلغ في التعظيم من الحلف به. wọn ní kéèyàn ó búra ìbúra nínú ẹsìn anáfẹ́rù lágbára jùlọ torí pé kí ni wọ́n ní ìlérí òun lágbára ju kéèyàn ó búra lọ nítorí pé kí ni ẹni tẹ́ bá rí tó bá ń lérí yẹn ìlérí nǹkan kan nínú ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run náà lèyìn ó gbèrò pé òun ó ṣe fún lágbájá ń ṣe fún lágbájá àbí kó jẹ́ pé irú ẹni tó bá wá sọ pé òun ó ṣe fún láwájá òun rọjá ànàfàwò yóò máa retí ipe òun ó ra àǹfààní lára nǹkan yẹn ni lẹ́yìn náà wà káwọ́fà dọ́rọ̀ yìí yóò máa bẹ̀rù ipe kí aburú kó má ṣe òun látara nǹkan tó ń lérí fún òun bí kí n mú àpòyí wa gẹ́gẹ́ bá ṣe mà ipe gbogbo àwọn nǹkan tó kárí ìlú ni pé àwọn èèyàn wọ́n máa ka àwọn èèyàn kan kún wọn nípa àwọn ènìyàn ọlọ́run wọn kódà wọ́n kà wọ́n kún débi pé wọ́n ka sàárè wọn náà kún lẹ́yìn ìgbà tó ń bá kú tán tó ń bá kú tán nìsín tẹ́nìkan wá lọ síbẹ̀ kọ́ wá ní ilé yìí bàbá yín tó kọ́ àdúrà kan náà sàárè bàbá yìí nígbà yín ṣe bákan sórí eléyìí irú ìlérí yẹn èyàn kì í ṣe ọlọ́run ọba lèèyàn máa ń ṣe fún kọ́ni mo lérí àbí nǹkan tí n bá ń wáyé lápèjọ tó yẹ pé bẹ́ẹ̀ nìyẹn ti ń sọ̀rọ̀ ọ̀hún ní tí ń sọ náà ni pé tí nǹkan kan tó ń ní tó bá bíyà nǹkan kan tó ń fẹ́ ṣe tó bá ṣe àbí kó jẹ́ pé nìyẹn ń bẹ láyé ń bẹ láyé náà ni kí wọ́n wá ní à mo lérí ike gbogbo dáadáa tó bá ní ṣe ní màá ṣe ìwé eléyìí kódà èèyàn kì í lérí irú nǹkan báyìí fún ọmọ ènìyàn ọlọ́wọ́n ọba náà lèèyàn máa ń lérí irú àwọn nǹkan báyìí fún náà ni tí wọ́n bá sì fẹ́ lérí wọn ni pé èèyàn gbọ́dọ̀ wo nǹkan tí yẹn ó lérí lérí lérí ẹ̀wù lápèjú arábìnrin kan wọ́n ti fa nàbì sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ó ní òwò jíṣẹ́ ọlọ́wọ́n bá inni nazartu an adbah bi makanin kada wa kada ó ní mo ti lérí pé màá lọ lè payaran síbi báyìí àtàyè báyìí ó dákọ̀ àyè òun limakanin wa kada limakanin yadbahu fihi ahliyatil ahlil jahiliya ó ní àwọn àyè yìí yóò àwọn tó ń jẹ́ àwọn tó ti ṣẹ̀mí lásìkò jàhílíyà àwọn tó máa ń ṣẹbọ wọn a máa pa kan síbẹ̀ kọ́ọ̀lù anábì ní pé lùsọ́nà mi wọ́n máa ń pa nǹkan bẹ̀ fún wùsà kọ́ọ̀lù àti là ó ní rárá o anábì tó ń bí pé lè wá sàn ní máa ń pa nǹkan bẹ̀ fún ẹbọ kọ́ọ̀lù àti là o kọ́ọ̀lù anábì sọ fún pé a ó fi bìnnà lọ́ọ́ lè pè ìlérí tó fẹ́ pè òun lọ́ọ́ lè pè é yẹn ni pé a bá wo ìlérí tárábìnrin ilé ìbádà ni ìbádà ni ó lérí pé òun fẹ́ pa ẹran àmọ́ kò yan pé òun fẹ́ pa ẹran fọlọ́run ó wá níbi báyìí ni mo fẹ́ pa á sí ànábì sallallahu alaihi wasallam wa ń sọ fún pé ni wọ́n yẹn ó wá ṣàlàyé fún ànábì kọ́dà àwọn tí wọ́n ń jẹ́ àwọn náà máa ń pa nǹkan síbẹ̀ kó tó di pé islam dé ànábì ń bí pé ṣé wà ní rárá ó ní bákan náà ṣé nítorí ẹbọ tí wọ́n ń ṣe láti yìí ló fẹ́ lọ lè pa á ó ní rárá òun ṣe wọ̀ kí ṣe nítorí ẹ̀ o lẹ́bi ńlọ lè pé ìlérí rẹ̀ sórí eléyìí ló ṣe ká mà wípé àṣé nǹkan tí yẹn bá fẹ́ ṣe ní ìlérí nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan ìbáàdà nǹkan tí ń jẹ́ nǹkan ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n wá lérí rẹ̀ fún ẹnìkan wípé ń bọ̀ wá ṣe é torí eléyìí yóò máa jẹ́ ní tọ́lọ́wọ́n ọba tó kórira tó kórira ní mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí bó ṣe lè wò kí nǹkan yẹn kọ́ mọ̀ ní gbọ́dọ̀ jìnnà sí ni. sojú yìí náà nìsín ẹ jẹ́ ká wò ní ayé kí anabi sọ̀rọ̀ sọ́lọ́mù kó tó di pa anabi dé náà Umar irú hadith irú ọ̀rọ̀ yìí náà lọ́dún náà wá bá anabi sallallahu alaihi wasallam ó ní anabi sallallahu alaihi wasallam ó ní Umar wá bá pé ah mo ti lérí fil jahiliya ní àsìkò jahiliya níbi kọ́dà àwọn ìwáyà mi gbéra wípé kò ṣe umar pọ́kùnrin kan ni wọ́n ní nadara rajulun ala ahdi rasulillah sallallahu alaihi wasallam an yanhara dibawana lóun fẹ́ wá lérí òun fẹ́ wá pẹran síbi àyíká tó ń pè ní buwana ó ní anabi wa ń bì òun wípé fa'al kana fiya wasan min awsan jahiliya yu'bad ṣé kìí ṣe pé ń ṣe sàkàkàn níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àsìkò jahiliya kọ́ọ̀lù làwọn ẹ̀dá ló ń pẹ́ rárá àwọn ìsìn òòsàn kankan níbẹ̀ o anábì tó ní fa alikana fi àìdùn mi àyàdìhìm síkèsì tó máa ń sọdún kan nínú àwọn ọdún wọn tó máa lọ́dún ṣe láyé yẹn láwọn ẹlẹ́bọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lá la anábì ní ẹnìyẹn náà ọyàn tó ń dá anábì ló pé àwọn kì í ṣe bẹ́ẹ̀ o anábì sọ fún ẹnìyẹn náà pé a fi bìnà drake ló lè mú ìlérí rẹ pẹ ló mú ṣẹ fa iná wúlá wà fún ẹlẹ́nàfúrẹ́ǹsì máa fi àti ọ̀la gbogbo ìlérí tí yẹn bá lé tó bá jẹ pé yẹn bá fi ṣẹ lọ́run ni èyàn ò kí mọ̀ lọ́lẹ̀ lérú lérí yẹn wàlá fi máa la yamliku ibnu adam èyàn sì lérí ní pọ̀ mi ènìyàn ká ní pípa ọ̀bá ká èyàn lérí rẹ̀ bí kí wọ́n pé èyàn lérí fọlọ́run ipò ìní jẹun mọ́ mo lérí fún ọlọ́run pé ìní jẹun mọ́ àìròyìn ò ṣeé ṣe nípa rẹ̀ bákan náà kí mo lérí fọlọ́run pé ìní ipa ọmọ ènìyàn kó lérí fún yàn pé ìníjẹ kíláwájá kó lo nǹkan rẹ̀ mọ́ à tí ìṣe ti ò ní ká parọ́ àwọn nǹkan báyìí ìlérí irú yẹn ìlérí ti pààyàn ọ̀kan ni burú àwọn nǹkan báyìí yìí kì í ṣe. tó bákan náà tẹ bá wò ká padà síbi àwọn nǹkan tó ń nǹkan táwọn èèyàn tó máa ń ṣe tí ti ń lérí fún ọba òun náà níbi wò pé nìsín pé ẹ rí i pé ó ẹ̀sìn ọlọ́run kéèyàn jẹ́ aláfọkàntán ẹ̀sìn tí ẹ̀sìn ọlọ́run tí ẹ̀wọ̀n fi ń sọ́lọ́run tó lọ́mọ fún yàn lágbára níládálé lórí kí wọ́n wá sùn kí wọ́n wá ní mo lérí fún ìlú mi nítorí màá mọ ṣòdodo pẹ̀lú rẹ̀ sùúrù lérí yẹn tó lágbára o ọlọ́run ọba máa ń lérí fún màá jẹ́ olódodo màá sì jẹ́ fún ọba lérí àwọn èèyàn àwọn kọ́ wáyé pé ìlú náà lèèyàn ń lérí fún àbí orílẹ̀-èdè náà lèèyàn ń lérí fún ṣùgbọ́n àwọn nǹkan yẹn tó yẹ kí mùsùlùmí ó kíyèsí ni tó bá jẹ́ pé yẹn bá ń wí ọ̀rọ̀ yẹn lẹ́nu lásán irú nǹkan yẹn o ẹbọ kékeré ni o wọ́n ti yẹn bí lè ní lábì ọkàn ń pé bẹ́ẹ̀ ni bí mo ṣe ń ní fọ́lọ́hun gangan ní ìlérí tí ń ṣe fọ́lọ́hun gangan bí òdodo tí ń ní sọ́lọ́hun gangan náà ní ní fún ìlú yìí náà ń tọ̀hún ó ti tira rẹ̀ sínú táǹpì ní aṣọ́rẹ́kù al-akbar ẹ̀bọ́lá ńlá tó kọ́lọ́mù bá kí ó là wá ń bẹ̀ kó ṣọ́ wa níbi iṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ọba òun náà ni pé ogun tí bá ń jẹ́ ìlérí ọlọ́run bá gbọ́dọ̀ ọjọ́ gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ ọlọ́run náà lèèyàn máa darí ìlérí yìí lọ tó kọ́ wọn jù pé bóyá èèyàn ń ṣe bọ̀ pẹ̀lú ni ìyẹn ìyẹn gbọ́dọ̀ lérí fún ẹlòmíì tí kò kì í ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala. nínú àwọn ọ̀nà tí mùsùlùmí gbọ́dọ̀ tún mà ní abẹ́ ìmọ̀ lérí fún ọlọ́run ọba ká mọ̀ pé ìbáàdà ni wọn náà ni pé mùsùlùmí wọn gbọ́dọ̀ mọ̀ pé ìlérí wọn tó ń bá tẹ̀ fẹ́ lé fún ẹni tí ń jẹ́ àlàyé fàyìbàkánà aláṣẹbí lè ṣòro kàbí yìí wọn lè wá tí ó jẹ́ lọ́nà ìpínyà ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba bí lápẹjúwe kíyàn láti sọ́kàn anna nazara ulahu yahsulu bihi hajatahu pé kí n bá ilé lérí fún lágbájá báyìí ìlérí yẹn gangan ni ó jẹ́ kí ibi yẹn bùkátà mi ó bí ya ẹ rí i pé eléyìí ó máa ń ṣẹlẹ̀ ní àwùjọ àwọn tó bá ń jẹ́ bóyá àwọn tó máa láwọn ń ṣe iṣẹ́ àfáà àwọn tó bá ń ṣe iṣẹ́ ìṣègùn àwọn èèyàn máa sọ fún pé bàbá pẹ̀lú ògo ọlọ́run ń ṣe dáadáa pẹ̀lú ògo ọlọ́run àbí kẹ́lómi tẹ́ mọ́ pẹ̀lú ògo ọlọ́run bàbá ń ṣe dáadáa fún yín ah bàbá ń jọ yín ní ojú sórí eléyìí n kí yìí ń sọ òun náà ni pé ó ti láti sọ́kà pé n tóun sọ yìí bóun ṣe ń sọ yìí ah bùkátà àwọn òbí àti bàbá yìí bá ti dùn sí òun àwọn ìmọ̀ lè barakati àbí nǹkan yẹn àlùbáríkà ọmọ jẹ́ tòun ẹ̀rí pé léyìí ọ̀dọ̀ àwọn tó ń jálà fáànà ní ti wọ́n ń ṣẹlẹ̀ irú báyìí jáde lẹ́nu ẹ̀bọ ní jẹ́ pẹ̀lú ọlọ́run ọba tó bẹ́ẹ̀ náà wá ní kí wọ́n wá lọ síbi ààyè kan àbí ibi sàárè kan ẹ̀rí pẹ̀lú àwọn ààyè yẹn náà ń bẹ ní àwùjọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pàtàkì jùlọ nínú ìlú Ìlọrin àwọn ẹlòmíín ní àwọn kan wọ́n ní jim àjọhùn àwọn míín láwọn ààyè kan wọ́n ní ní òkè súnà tí afárá tí táwọn ẹni ọlọ́run kẹ́kọ́ kan tó ṣe pé wọ́n ní ní ibi tí ọ bí àwọn yẹn ṣe máa ń kiri àwọn àyè àyè àyè àyè káàkiri bó ṣe wà ń bí náà ìbẹ níbi tí àwọn yẹn ti ń rọkàn pé àwọn àáfàá ẹni ọlọ́run bá wà ń bẹ ṣe máa wà lọ́pọ̀lọpọ̀ àyè nù. kọ́lá tẹ bá lọ sókótó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ti pé àwọn èèyàn ó sì máa wá bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn ṣàdúrà tí wọ́n wọn dúpẹ́ sí sáré lọ́wọ́ dúpẹ́ fún tó dúdú sáré náà lọ́wọ́ so wọ́n ti mọ̀ sí bẹ́ẹ̀ náà fẹ́ràn ìlànà tó àìpẹ́ bá di pé wọ́n bá padà wá rí nǹkan tán wọ́n tán wọ́n sì wá bá àwọn tán bí àwọn sọ́dánátẹ̀l kọ̀bọ̀ọ̀rù àwọn tí wọ́n ń sọ sáré rẹ̀ wọ́n sì wá gbé ìròyìn wọ́n wá gbé nǹkan bá fi jẹ́jẹ́ òun kalẹ̀ nǹkan tán bá fi lérí páwọn oṣù wọ́n sì wá gbé kalẹ̀ kódà ẹlòmíì ọmọ sọ fún nínú tó gbajúmọ̀ nípa ẹlòmíì ọmọ sọ fún àwọn yẹn pé sórí pàtàkì tó bá di àsìkò tán bá láwọn ń ṣe òṣèlú pé ń tọ́ ń wáyìí ó rí ọ̀yá lérí fún wa ní àdéhùn sórí eléyìí ìtọ́ lágbára nínú ẹ̀sìn ni so kò dáa kí ọmọ ìlérú àwọn ìlérí ẹ̀rí pé táwọn èèyàn kí ń kà fún ẹ but nínú ẹ̀sìn ní tí ẹ̀sìn sàmójútó rẹ̀ kí ẹ̀sìn rí fún kámá kí mùsùlùmí èdè díẹ̀ náà ni irú àwọn nǹkan wọ̀nyí tí kí mùsùlùmí gbọ́dọ̀ mà wípé ní tí yàrá ti máa ń ba ẹ̀sìn yàn án jẹ́ tí ó sọ̀yàn kúrò nínú ìjẹ́ mùsùlùmí òun náà ni kíyàn máa lọ lè ṣe ìlérí síbi tó ń jẹ́ ibi tí ọlọ́run ọ̀bọ̀ pa á láṣẹ ká máa lérí sí kódà ọba tó dára gan-an azza wa jal kíyàn máa lérí fún pétọ́ ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi nínú ṣe nǹkan báyìí fún ọ tó bá ṣe nǹkan báyìí fún mi èmi ṣe nǹkan báyìí fún ọ pé ọlọ́run wò ẹ̀gírámù tó mo fẹ́ ṣe yìí tí ń bá páàsì fún agbára ẹ̀ fún ọ ṣeré eléyìí náà anabi sallallahu alaihi wasallam ọṣọ wa lára tí kò dáa kò bá a mu bí ẹni pé irú nǹkan báyẹn bí ẹni pé èèyàn ń fi májẹ̀mú lẹ̀ láti fi gbà lọ́wọ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sì kọjá ká máa ní ike ọlọ́run ike èèyàn ń fi nǹkan lélẹ̀ fún èèyàn ń fi orí èèyàn ń lérí fún torí kó ba lè fún ọ ní nǹkan tó ń fẹ́ sọ anabi sallallahu alaihi wasallam ní kódà ike ẹni tó bá jẹ́ ahun náà lèèyàn kí tó bá fún mi ní nǹkan báyìí nínú oṣù nǹkan báyìí fún un mọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ó ní ó ẹ̀tọ́ ọlọ́run ní ká sìn ẹ̀tọ́ ọlọ́run bá ní ká sìn kọ̀ wá dìgbà tó yẹ pé bákan náà ẹ̀tọ́ ọlọ́run ní ká béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ wa ni ká béèrè lọ́dọ̀ ọlọ́run pé ká jẹ́ pé ká fi ìjẹ́rú hàn ọlọ́run ṣàánú mi kọ̀ wá ní bùkátà sí pé ọ̀tún wa máa sọ pé ọlọ́run ṣàánú mi tó bá ṣàánú mi tán ìfẹ́ nǹkan báyìí fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run fún mi ní owó ọlọ́run ọba fún mi ní rásìkì ọlọ́run ọba fún mi ní ọmọ ọlọ́run ọba jẹ́ kí n pàṣẹ sáwọn mi ọlọ́run ọba fún mi ní iṣẹ́ mọ́ ń lọ nǹkan kan mà nígbẹ̀yìn pé tó bá ṣe báyìí fún mi mi náà wá ṣe báyìí fún irú eléyìí ní tí kò bá mu ni tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí so kí ọlọ́run ọba kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn kan fún wa ẹ̀yọ́ mọ̀ ìyá mi tí a bá lọ lè wo tíra al-Islam tí sheikh islam tèmíyà ẹ̀yìn pẹ̀lú sulu salasa sheikh Muhammad ibn Abdul Wahhab tí a ń kà fúnra wa yìí ẹ rí i pé pẹ̀lú tíra tó wà lọ́wọ́ wa a rí i pé anáwúrò yìí òun ní ṣéèkì fi parí gbogbo àwọn ìbádà tí wọ́n kà ní oríṣiríṣi tá a ti ń ṣàlàyé láti jọ ní ẹnì kan sọ pé wọ́n ní al-islam iman wal ihsan wa minha ad wọ́n ní wa anwa'u al-ibadat مثل الإسلام والإيمان والإحسان ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنذر ẹ̀rí pé bí ṣe kìí ṣètò léra wọn nìyẹn wọ́n ṣètò ní pé àwọn ọ̀nà táwọn fi ń ṣe ìbáàdà pọ̀ tẹ́ pé yẹn máa fi ń jẹ́ àwọn ìbáàdà tó lówó bá pa wọ́n láṣẹ ọ̀pọ̀ ìgbà bẹ̀rẹ̀ sí ní ka wọn ka al-Islam wọn ka al-Iman وكا احسان يعني في اسلام شي شي ايمان ايمان شي نني بكنا ايما شي دادا واتن لارا وان تنجا عباده انا تني الدعاء ادوا شي الخوف يقبير الرجاء ينكا التوكل إبارة لون والرغبة يشجعوا كلن كان والرهدة إبن جني جني والخشوع إساكا والخشية إقايا wal inaba ìfẹ́rí ọ̀rọ̀ lọ́bọ́lọ́wọ́ bá wal isti'ana ìwá ìrànwọ́ wal isti'aza ìwá ìṣọ́ níbi aburú wal istighaza ìpa ìkégbàmígbàmí kí n yọ kí n bọ́ ṣàpè isti'aza wọn ni pé aburú ò tí ì ṣẹlẹ̀ èèyàn ń wá tí ó fi dìvẹ́ǹdì aburú istighaza wọn ni pé aburú ti ṣẹlẹ̀ tán ìwọ́n abúlé ó ṣe kóra yẹn yọ nínú aburú sọ pé gbogbo ọ̀ràn kan yìí ẹ̀sìn ni tó ṣe pé ọlọ́run ọba lèèyàn máa ń ṣe fún téèyàn ò kì í ṣe fún ẹlòmíì àfọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni wọ́n tó wá dápọ̀ wà dábọ̀ nǹkan dúdú bẹ́ẹ̀ ni wà nàvẹ̀rù ìlérí tó ibi yìí náà ni sheikh islam eh, muhammed ibn abdul wahab rahimahullah bí tán parí rẹ̀ sí ni wọ́n ní gbogbo àwọn ìbádà yìí kò o kí mùsùlùmí gbogbo fẹ́ nìkan wà fọlọ́run ọba ọlọ́run nìkan oṣù ní gbogbo àwọn nǹkan tá a kà yìí iru rẹ̀ gbọ́ lè má yí ẹlòmíì tó yẹ pé ń sì ń ṣẹlẹ̀ tó yẹ pé ń téèyàn kà kún yìí àbẹ́ni bá ti orin súnmọ́ àwùjọ àwọn èèyàn tó sì mọ nǹkan tí ń lọ láàrin àwọn èèyàn lódodo ló mọ̀ pé nǹkan yìí o nǹkan ti ń ṣẹlẹ̀ ni àwọn èèyàn máa ń o máa ń lérí fún yàn máa ń lérí so náà ni pé yẹn wà fẹ́fẹ́ kí Islam yìí nǹkan tí ò bàjẹ́ ni mọ́ yàn lọ́wọ́ nítorí ba Islam jẹ́ mọ́ yàn lọ́wọ́ òun náà ni ẹbọ ẹbọ yìí náà làwọn so àgbákò fìtínà ńláńlá náà lẹ́bọ fún ẹ̀sìn fìtínà lala ni náà nínú tí mùsùlùmí ti gbogbo kọ́ dáàmà kó recognize ẹ̀ kọ́ dáàmà kọ́ mọ̀ pẹ̀lú gbogbo àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ wọn náà ní ẹbọ yẹn gbọ́dọ̀ mọ ẹ̀yà ẹbọ yẹn gbọ́dọ̀ mọ gbogbo àwọn ọ̀nà tẹ́gbọ́n máa ń gbà wá bẹ́ẹ̀ ní kátà ń pè ní kúfù torí pé kíni tí èèyàn ọba ti mà á èèyàn mọ̀lẹ́ yẹn ń sin lọ́run bí ẹn pé èèyàn sì máa ṣẹbọ ẹ̀mí èèyàn máa ti kúfù bí ẹn pé èèyàn ń sin nǹkan yẹn sì ń fi ẹsẹ̀ gbà dànù ẹ̀rọ wọn na ní ọ̀fọ̀ iṣẹ́ ní isi fẹsẹ̀ gbàdà nù ṣẹdọkùn ṣe àpé gbogbo èèyàn ní ọmọ sànú ẹ ẹni yẹn kò ní rí nǹkan kan ṣe níjẹba òun kò ní rí nǹkan kan ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mùsùlùmí lóun kírun òun òun hajj so ó ti lọ mọ́ka lóòótọ́ ń gbààwẹ̀ lóòótọ́ àwẹ̀ rọ̀mọ́tọ́ ni ń gbà ń kírun ojoojúmọ́ lóòótọ́ sàmọ́rù ẹni yẹn ó wá lọ lè ń ṣe nǹkan kan tí ń jẹ́bọ gbogbo lẹ́yìn àṣírọ́kítà láyé àṣìbátọ́ náà àmẹ́lùkì olúwa ní àti sọ fún gbọ́ àwọn ànábì ọlọ́run bá tún ṣáájú wa ànábì ìṣẹ́fẹ́ náà là ń sọ fún wọn náà pé tó bá ṣẹbọ tó lè lè ṣẹbọ kẹrẹ gbogbo tí ń jẹ́ iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ ni sùn náà ni mùsùlùmí gbọ́dọ̀ dìde kó máa tara ní gbogbo ògbà láti máa máa ti ń jẹ ẹbọ ẹbọ ẹbọ náà ni àwọn afá sùn náà kọlọ́nkọ́ bá ṣe ra fún wọn wọn ní àkọ́kọ́ nǹkan tí mùsùlùmí kọ́kọ́ máa ń lépa bá láti ṣàlàyé fún àwọn èèyàn láti ṣàlàyé níbi wá àti fáwọn èèyàn òun náà ni ti ń jẹ́ ẹbọ gbogbo àwọn ọ̀nà tó máa ń pín sí. a rí eléyìí láti fi dáhùn ànábì sallallahu alaihi wasallam ipe ẹbọ yẹn láṣàlàyé kó yẹn yékéyéké lẹ́nu tá nàbì gbé lọ́wọ́ lẹ́bí láti rí àwọn àìṣe táwọn èèyàn ń ṣe nídìí dáwà yìí tí kó táwọn bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ dáwà tiwọn àwọn bí lè fi káwọn lọ lè bẹ̀rẹ̀ láti fi dawlatu islamiyya ìyẹn náà ni pé islamic government so yẹn ni ìròrí àwọn ikhwanul muslimun tó ti pọ́ tako ní tí Ànábì sallallahu alaihi wasallam gbé wa àwọn ní dáwọ́lá islamiyà làwọn kan wá ná sọ̀bí kó rinlẹ̀ dáadáa sọ̀bí dáwọ́lá bá ti rinlẹ̀ ó ti tán sọ sì ni ní tí Ànábì sallallahu alaihi kì í ṣe dáwọ́lá lànàbí kọ́kọ́ béèrè sí ni máa fi gbé dáwà rẹ̀ kọ́lá Ànábì ọba kọ̀ bá wọn ti ń ṣèjọba ní lásìkò tí Ànábì fẹ̀rẹ̀ dáwà Ànábì ọba wọn fa wàhálà kankan nítorí sáà ń sọ ní pé jẹ́ kí n wá ọ̀nà tí ń fi gbé ẹbọ kú lẹ́mí àwọn èèyàn tó ṣe pé ẹbọ ẹ̀bù ẹ̀mí ní ọkọ̀ kù tẹ́bù ẹ̀mí bá kù yọrùn láti mẹ́bù orílẹ̀ kù àmẹ́ntí pò ń wá ìjọba pé ká débi ìjọba ká ajá kìjọba ká ní islamic government tí ẹ̀ wá mú ẹ̀bọ kù nú àwọn èèyàn lẹ́mìí wọn tí wọn ò dẹ́bọ̀ mọ̀ ẹ̀bọ nú ẹ̀mí yẹn òun náà ní ó padà tún jẹ́ kẹ́bọ lẹ̀ kó tó padà tún máa ṣe lọ ẹ̀bọ lẹ̀ ọmọ lọ ní báyẹn bá ń parẹ́ wọn òun ní gbà torí pé kí ni ẹ̀bọ nú ẹ̀mí kò tí ì kú so òun náà ni pé ní ti máa ń jẹ́bọ tí ni pé ó lè ba iṣẹ́ yẹn jẹ́ wàláhì ojúṣe gbogbo àwọn tó ń jẹ́ àfẹ́sìn ojúṣe àkọ́kọ́ náà ni àlàyé ẹbọ yìí ni tẹ́wá wò ní àwùjọ yìí àwùjọ mùsùlùmí yorùbá ẹbọ fọ́n ká tó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ bí wọ́n bá ṣe ń súnmọ́ àwọn èèyàn sílẹ̀ yóò ṣe máa rí i pé àdánwò ẹbọ ń bẹ láwùjọ yìí sọkọlọ nǹkan òun náà ni pé a ti bá dé òpin ní òní bíyẹn ńlá ìta àlá tó bá tún di ní halqa ẹni aláṣekọ a lè máa bá ọ̀rọ̀ nípa bí ṣe kìtì ní pé al-aslu al-thani láàmú bá lọ pẹ̀lú ògbọ́n náà ọba kọ́lọ́nkọ́ ní ìrọ̀ fún wa àti àwọn tí a ń gbọ́ àti àwọn tí a ń wí. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك